nù ní ilẹ̀ yorùbá àwúzò lè dé kó pé bí nigeria constitution bá wí àmàlàádà ti wa kò wí nígbàtàwà bá ń wí ilé ilé àrin wa àwọn ọmọ ẹgbẹ́ wa a ṣe retí kọ́lọ̀ náà fàyè gba gbogbo alada ibi tí ń lọ́nu báwọ ọmọ èèyàn gan bá lè máa pé wọn àmọ̀ ń se ń lú àmú orí nàìjíríà yìí <laughs> kọ̀wọlé kí ló dé tààrí tí pé àwà náà wà mọ́ pé ẹ̀yìn bá wà tí ń sinú bá tí ń se ń lù ti wà náà ah, bàbá fẹ́ jẹ́ musulmi gidi o aláàdà ọgbọ́dọ̀ wà repugnant to sharia <laughs> bá láàdà bá ti wà repugnant to sharia ká láàdà ni ó se kíni ògbèlẹ̀ ọwá wù mí lẹ́nu wọn bá àsìkò tó kù kí máwọn ìpẹ̀júwe wá láwọn tí mo rí ok láwọn àpẹ̀júwe tí mo rí pé a lè máa wó pá láàdà ní o àmọ́ wà repugnant tó ṣẹ̀rí ànádùwà muhammad sallallahu alaihi wasallam omi ilé wà lọ́dọ̀ wá ń bí omi ilé mọ́ sí lápòjúwe wọ́n ń gbẹ̀gẹ́ nìkan ní orí òjò orí òjú orí ọkọ̀lọpọ̀ ọmọ musulmi tí ń se láìláha ìlàlọ́ bọ́rọ̀ bá dọ̀rọ̀ pa fẹ́ píngún à ń bàbá wà ní wàlá expert ni wọ́n lójú ọ̀nà náà a rí musulmi tí ń se ń fẹsẹ̀ rinlẹ̀ lónìí pé ẹmọ́fọ́rọ̀ ṣẹ̀rí àpín orí òdórí ni gbogbo musulmi tó bá mọ́ tí ń se irú orí òdórí yìí ọ́tàkù alkùránì o ọ́tàkù súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ẹ̀rínú àwọn àṣà a lè pé abábẹ́ àmọ́ kọ̀ bá kíni kọ̀ bá ṣẹ̀rí àtọ́lọ̀n fi rán nẹ́bì mú ìdí igi <laughs> akarabakumọ̀lọ́ àwọn bàbá ni fi ìyàwó mẹ́rin àtẹ́yí tó bímọ mẹ́wàá

ọwá nẹnìkan blálà bẹ́yẹ yí òun náà ló sí jú ni bí i àtẹ́gùn ló gbé ni tọ́ ń wárí wádá alájì àpẹ́yìn ni ah, alájì ah, nù ẹ̀kù egun èyí wọn bá mọ́ bẹ́ẹ̀ bá mọ̀ kóhun fẹ́ jẹ́ mùsùlùmí egun oòrùn ẹyọ gbogbo ọba ṣẹ̀rí ìsìláàmù mọ̀ tí bá kóhun fẹ́ jẹ́ mùsùlùmí o yọ́ fọwọ́ mú kàn bẹ́ ẹ̀rí ìsìláàmù ọ̀tako gbogbo àládà àti wí àmé ìtí ìsìláàmù bá ti ní kọ bá mú èyí tí ọlọ́run fi rán nẹ́bí àfikáwà náà kàfilẹ̀ ẹ̀rínú àwọn aládà tó mẹ́bọ lọ́wọ́ yìí òun ni ìbádà tó kòbúrò kíyàn ọmọ lọ sàárè ànẹ́bì ní bàbá lọ sàárè nǹkan méjì ní ẹtorí ẹ lọ inú kẹ lọ kẹyìn náà bá rántí pé ẹni tí mo ti mọ̀rí ní bẹnu kìíní ìjọkan ní ọkẹ̀ mi náà ànẹ́bì ní ọ̀nà kéjì tẹ́ lè fi máa lọ ní pé lọ sàdúà fún wọn wọ́n ní ìdàdúà yìí àmọ́kọ́ wá là ń lọ bí sàárè pé àwọn bàbá ń bẹ lágbàlá lọ wí máa àgbàlagbà ọba ń tà nẹ́bí gbé wa mú o olúwe ti jú òdodo ẹlọ sọ fáwọn àgbàlagbà ẹlọ wí fún wọn pé n ti ń sẹlẹ̀ yí ọ̀dá kọ̀báṣẹ̀ rí àìsìláàmù mú o kíyàn ọmọ ẹ̀pẹ́ ni ó ti kú inú tà nẹ́bùwa sallallahu alayhi wasallam tó wá tako òun lélẹ́yìí ẹ̀rínú àwọn àṣà yìí òun ni bí torí bàbá sásọ̀dá àwọn ọmọ wa tàà jókò àwọn ọmọ yí tàà jókò jẹ́ tàà lọ fẹ́ ìyàwó láti ìlú mi tọ́ dámi lójú kò síbi wọ́n ti léyìn ohun mátàrí wá lọ́rin àbí mẹ́ mi bá bẹ kọ́ jáde káàn bàbọ́ sọ fún pé wọ́n <laughs> wọ́n kó yọ̀ wá kí ayé wọn bá níyọ̀ gbogbo eléyà àwọn àdá tún ṣèrkíyà àwọn àdá tó mẹ́bọ̀ lọ́wọ́ ni gbogbo ẹni ọba ti jẹ́ mùsùlùmí jìnà sí bí wọ́n bá ní ọmọrógbó wá ọgbésẹ̀ ń gbóbi <laughs> bí wọ́n bá ní ẹmú àtàrí wá ọgbésẹ̀ mú mọ́ọ̀jì <laughs> àwọn náà wọ́n náà wà bẹ́lọ kọ́lọ̀wọ́n bà sí kòkó iye kírèjì nìlọ kọ́lọ̀nkọ́ mẹ́sà sí rọrùn fún wa ẹ̀rí mo ti mẹ́nu bá lẹ́ẹ̀kan ó ti ń tàn mọ́kẹ̀ tanyanyan opó súsù ò sí nú àṣà tí ṣẹ̀rí àfaramọ́ wípé ọkọ̀ kú súpó fún àbúrò inú àwọn àṣà tí ó wà compatible pẹ̀lú sẹ̀ríà islamu ní ẹ̀tí ẹ̀rí tó burú jù òun lè jí mo wílẹ̀ kan tí lárúgbá mọ́ dánwò ká súpò ìyàwó bàbẹ̀ ní èwọ̀ ní o yọ̀bá náà ń se èwọ̀ ní o wà látàǹkì hù mọ́nà káhà á bá òkú mẹ́nà nìsà olúwa ní ọ̀dá o ọlọ́nkọ́mọ́sá sàforíjì gbogbo wa ẹ̀rínú tó túnmù wíkẹ mẹ́nubà nù tọ́ kọmọ̀ láwùjọ wà yìí olúwẹ̀ ti jú òdodo ẹ̀mí ìmẹ́ balẹ̀ nítorí pàwọn tí wọ́n wí fún mi bí n bá wí dá ojú wọn ni tí ń wì yìí bẹ́yàn bá ní àwọn bàbá wa bọ́lọ̀ ti gbàdún àyíyìn nísìn àwọn àbúrò àwọn bàbá wa àṣà ní àmọ́kọ̀bá ṣẹ̀rí

alìmọ́mù ahmad bin hanbali tá ma gbọ́ ni ahmadu ibn muhammadu ibn hanbali ló kọ rẹ̀ ó kọ bàbá bàbá rẹ̀ wọ́n fi ń pè ní ti torí pé yíò ń kọ̀dá nkẹ́kẹrú in ti ṣẹ̀rí àfẹ́ asọ náà ni pé lámọ́yín ló bí lámọ́yín lámọ́yín ló bí lámọ́yín àbábáwá tí ń mo rí nǹkan kan bí tí fẹ́ fi kásẹ̀ ọ̀rọ̀ yìí nílẹ̀ lónìí kọ́lọ́kọ́ mọ́ sàmànà wa inú àsàtà bánlẹ̀ yóò bá kò rújú òun ni tí mo rí àyìn kátẹ̀ báwẹ̀ bá ti ń bọ̀ náà fi lòrú òní aka mẹ́wàá sálámà márùn-ún kúrò <laughs> fàtí anábi ní sọ̀látù lẹ́ilí mẹ́sìnà bọ́ bá ti lágbà mọ́ ni sáti kí méjì ọ̀sálàmọ́ sáti kí méjì ọ̀sálàmọ́ ẹ̀rí káwàájò kó kalẹ̀ báyìí pé ẹmọ̀ tó mọ́ táwí pé ẹjẹ nǹkan tó wáyà yìí lóòrò alákọ̀ọ́kọ́ rákà mẹ́wàá sálámà márùn-ún yíò ní pé ọgbọ̀rọ̀ kí méjìlá o ọgbọ̀rọ̀ kí kíní ọgbọ̀rọ̀ <laughs> ẹ̀dàkùn ẹlẹ́ ìtí mo wí iná ẹ̀tí ọba jásì se ń bẹ́ ọlọ́nkó foríjì mi ẹ̀yìn ẹ̀yọ̀ndà mi ẹ̀yáfì mi wasallallahu ala